ìlú tí a wà yìí ni wọ́n sọ pé béèyàn bá jẹ́ ọlọ́pàá tàbí sójà kò gbọ́dọ̀ dábàá láti wọbẹ̀ o mo ní kí ló dé wọ́n léèwọ̀ ni wọ́n ní bó bá dẹ̀já tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní ó léwu gan o ǹjẹ́ ewu kí ló ní hmm. wọ́n ní nítọ̀hún ó fi kú ṣèfàjẹ́ àyàfi àyàmọ̀ àyàfi tí ò bá wọṣọ ọlọ́pàá tàbí wọṣọ sójà wọbẹ̀ ló kù. wọ́n ní ìlú tá a wà yìí èèyàn wọ yúnífọ́ọ̀mù wọbẹ̀ la bá gbéra pé ká ṣàbẹ̀wò sí wọn ńbẹ̀ láti béèrè béèrè. ẹ wọ́n ra sa o ẹjọ́ ààfin la ń lọ. ààfin Ìjẹ̀bú Ifẹ̀. ẹ bẹ́ẹ̀ ni. wá wá bẹ́ẹ̀ ṣe lọ yìí. first pole second pole yẹn. ok sir. o jẹ́ tẹ̀ ẹ̀ nìyẹn. ok sir. 200 meters, turn right at Odo Odoluwu Isonyan Ijabu Road. Hmm. In 300 meters, turn left onto Odoluwu Isonyan Ijabu Road. Nínú fídíò yìí, àwọn nǹkan pọ̀ tẹ́ ẹ máa rí. Lọ́jọ́ àkọ́kọ́ tá a lọ lẹ̀ ń wò yìí. A dé ààfin ní tòótọ́, ṣùgbọ́n lọ́jọ́ náà wọ́n ní kò sí ẹni tó lè bá wa sọ̀rọ̀ nípa ìtàn tá a fẹ́ ṣèwádìí nípa ẹ̀ nípa ìlú tí ọlọ́pàá sójà tàbí ẹnikẹ́ni tó bá wọ yúnífọ́ọ̀mù ò gbọ́dọ̀ wọ̀ wọ́n ní títí dòní ó wà bẹ́ẹ̀ ẹni bá fi irú aṣọ bẹ́ẹ̀ ṣòro a n tó máa ṣẹlẹ̀ sí ẹnu wa ti gbọ́ a jẹ́ pé a ó ní láti padà wá rè o nígbà tá a wá padà dé lọ́sẹ̀ tó tẹ̀lé kí ló ṣẹlẹ̀. ẹ gbọ́ ọmọ ìjẹ́búfẹ́ ní sà. ọ̀gá ṣé ọlọ́pàá máa ń wọ ṣé ọlọ́pàá wọ ìlú ti bí èmi tẹ́mi ti gbọ́n ju mi gbọ́n rí o. nítorí pé fídíò yìí ná wa ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti owó ẹ jọ̀wọ́ ẹ máa bá wa ṣíà fídíò yìí kó rìn jìnnà ẹ bá wa pín in kiri káwọn èèyàn ó lè rí i wípé a nítàn tó pọ̀ nílẹ̀ Yorùbá. kan ń bẹ tọlọ́pàá tàbí sójà ò gbọ́dọ̀ wọ̀ níbo nílùú ọ̀hún wà wọ́n nílẹ̀ Yorùbá ni níbo nílẹ̀ Yorùbá wọ́n ní akọrí síjẹ̀bú. omi agbára lomi yìí. bẹ́ẹ̀ni a máa ń lo nǹkan wa omi agbára ni. ìwòsàn ló wà fún. bẹ́ẹ̀ni. ìrònú ibì kan tó jẹ́ pé gbogbo ẹran ọdún tó ń pa yẹn ibi tó ń dà sí yẹn òun ẹ̀jẹ̀ ń ṣàn ilé ìfẹ̀lẹ́ ọ̀hún bẹ́ẹ̀ bá pẹran bí láti fi ṣọdún ibi tẹ́ ẹ bá da ẹ̀jẹ̀ ẹ̀ sí nílùú ìjẹ̀bú-fẹ̀ yìí wọ́n á rí ẹ̀jẹ̀ náà nílùú ilé-ifẹ̀ yóò ṣàn níbẹ̀ ni. ọlọ́pàá mú wọn láàrin ìlú o ó lè mọ ohun tí ó lè máa lóhun títí kan mú wọn kọ́ ṣẹ́fìtì lẹ́sùmọ́ pé mú ilé Odùduwà. bí mo bá ṣe gbọ́ òyìnbó aláwọ̀ funfun gan gbọ́dọ̀ wọbẹ̀ òyìnbó aláwọ̀ funfun wọn lẹ́tọ̀ọ́ àti wọbẹ̀ anything uniform wọn lẹ́tọ̀ọ́ àti wọbẹ̀ ibẹ̀ jẹ́ ilé ààbò fáwọn baba ńlá baba wa. ògbọ́n nìkan máa wọ yunifọ́ọ̀mù wọbẹ̀ kí ló lè ṣẹlẹ̀. ó lọ ṣe wíìlì ẹ̀ sílẹ̀ lẹ́yìn ijọ́ méje. yóò máa wọlé ni o ọdún máa wọlé kó mm. fara mọ́ nǹkan tó wá ti ló máa fara mọ́ ni o even youth cup àgọ́ anything uniform anything uniform kò ní ẹ̀rọ kò ní ètùtù ìṣọ́ òru àdúrà àwẹ̀ kò rán sẹ̀lẹ́kọ̀ tó wà bẹ́ẹ̀ ń gbà kan ṣe mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà somehow like uniform white ni wọ́n wọ̀ ibi oríta yẹn ló wà ìgbà tó yá máa yẹn oníṣe ló ń lálàá tán di òun ní ọwọ́ ní ẹsẹ̀ tó ń gbóhùn sí ojú ògún yẹn ah. ṣe débi ṣáà ògún yẹn ilé ògún kan wà níbẹ̀ tó ń gbóhùn síbi ilé ògún yẹn kó etu chọ́ọ̀chì ẹ̀ka tó sá kúrò mẹ́dọ̀ọ́lá. àwọn ọkùnrin wa ló máa ń fún nítorí ìbójú sí inú òwò ẹ̀kọ́ òun bẹ̀. ibi tó ń fọwọ́ tó ń fi nǹkan bò ó bọ́mọdé kan kí náà fi díbì tó wá yẹ òkúta kúrò tó yọjú o. kan tó bá dẹ̀ rí. àwọn kan sọ pé béèyàn bá wò ó wípé gbà tí ó bá pọ́jọ́ kẹta wípé ojú yẹn ó fọ́ ṣé lóòótọ́ ni. àwọn tó kọ́kọ́ wò tẹ̀ pé kẹta ṣe gbọ́ ìtàn o ọ̀fọ́ ni ẹ̀jẹ̀ bí a ṣe gbọ́ ìtàn o. àwọn kan ti fìgbà kan wò ó rí. bẹ́ẹ̀ ni tí ojú wọn fọ́ náà fi mọ̀ pé kì í ṣe ṣeréṣeré ọmọdé o tí nǹkan kan bá ṣe wọ́n ń bẹ̀ tẹ́lẹ̀ wọn lè máa ní kan yà fún. tó bí mo kàn ṣe ń lọ ní àbúrò ọ̀rẹ́ àbúrò mi kan mo bá pè mí wá ní alájà wa gbà púpọ̀ fún one thousand one thousand tó fún mi eré odilé àfà àfà kí ló ń ṣẹlẹ̀ láyé mi àfà balẹ̀ ọ̀rọ̀ oníṣẹ́ aláṣọ funfun kan lè kí n lọ bọ́ kí n lọ jó kí n lọ máa sìn mí wà lẹ́kọ̀ọ́ ńgbà tí mo wà lẹ́kọ̀ọ́ torí ọ̀gá ọlọ́pàá lọ́kọ mi tó gbà tá a wà lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan náà lọ mo lọ sọ́dọ̀ wòlíì kan wòlíì yẹn sọ fún pé oríṣi aláṣọ funfun kan wà lẹ́nu ní last week wòlíì kan wò mí títí báyìí ó mo mọ̀ pé ọlọ́ṣun ni mí mo kàn rẹ́rìn mi ó tí mi ìbáṣọ ọlọ́ṣun ní kò lè sí ìlọsíwájú inú ayé mi. Yorùbá Gidi TV. omi agbára lomi yìí. bẹ́ẹ̀ni a máa ń lo nǹkan wa omi agbára ni. ìwòsàn ló wà fún. bẹ́ẹ̀ni. Eh, a máa ń fọ nǹkan sínú eléyìí tá a bá fẹ́ pa adìyẹ a máa kọ́kọ́ fọ tá a bá fẹ́ lo obì a bu omi bí àwọn kọ́ọ̀pù wa nìwọ̀nyí à á fọ. àwọn kọ́ọ̀pù nu. àwọn kọ́ọ̀pù wa nìyẹn. àwọn kọ́ọ̀pù àdáyébá. <laughs> náà dẹ̀ la ń lò náà àti ìyípadà. ẹ fi sílẹ̀ ìpadà. àwọn kọ́ọ̀pù wa nìyẹn àdẹ̀tí ìyípadà hmm. òun la fi máa ń bomi bí àkúnlẹ̀ tí àbò àfọ obì wa tàbádìyẹ wa ta fẹ́ lò yẹn ta ni máa pọn mi sínú àmọ́ yìí. a ní àwọn tó máa ń pọn mi history tèmi rí njọ́ tèmi ti lọ́dún tèmi ti débi omi yóò yọ tàwọn ìjírí o. Hmm. wàláì tàláì ẹ lè bèrè lọ mọ́ mi bóyá mo parọ́ my personal observation kò yọ tàwọn ìjírí títí tọdún máa fi títí ayé bóyá máa wà nìyẹn. ló dẹ̀ tòrò mínímíní yìí. ó tòrò à ń mú à ń lò kò yọ tàwọn ìjírí. mímu ni báyìí. a lè mú fàdúrà àwọn babaláwo ló ti àwọn ayáláwo ló ti rí mọ́lẹ̀. àwọn náà ti rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ń ràn mí jẹ́ gáàmù gangan ẹ gbọ́ gún àmù gangan lélẹ̀ rẹ. ìṣà ni òrìṣà hmm, eh, gún àmù. ẹ mọ̀ pé nǹkan kan tí mo mí pé wọ́n máa ní ó gún àmù ó gún àmù gidi lélẹ̀ ẹ pé àmù àmù ìṣà ló ń pè lámù ìjẹ̀bú. ìṣà bẹ́ẹ̀ ni. so wọ́n gun mọ́ ó ti jókòó pa síbẹ̀ bẹ́ẹ̀ hmm. ẹ̀lẹ́ bàrẹ́ta wíjí ọ̀kan nínú ẹ̀ hmm. igi tẹ igi tí wọ́n fàdá là ni igi tí wọ́n fàdá là gidi lélẹ̀ tẹ́ bá tẹ́ máa wo báyìí tí máa rí àpá ẹ̀ hmm. pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kò jẹ́ láti ọdún tí wọ́n ti gbé òrìṣà yìí wọ̀ ní ìjó ti dúró ẹ ti rí lẹ̀kùn wa náà bó ṣe wà nìyẹn ẹ ti rí. àdá ni wọ́n fi la àwọn igi wọ̀nyí wọ́n fi gbẹ́ ẹ̀ fi join ẹ̀ papọ̀ ni kí ní àgbọn kan wà sàlẹ̀ ìyẹn ló ń tàn náà bọ́dà kó ti wá fọ́ ẹ̀ ó sì kù kékeré ẹ ti rí inú ẹ̀ ni wọn psychology wọn sense wọn gbà yẹn inú àgbọn yẹn ni wọn fi so that ó máa lè máa roll okay. so ló máa ma róòlù ẹ lọ. àgbọn ló wà ń sàlẹ̀ yìí. Eh, gbogbo àgbọn náà fi síbi ló máa ma róòlù ẹ lọ róòlù ẹ bọ̀ èlú àgbo dúró sí. láti sọ fáwọn bàbá wọn ọgbọ́n. láti sọ fún wọn ọgbọ́n. ẹ wo kàn náà fi dì í lókè. wọ́n eh, wá ṣe kò security. ní gbogbo bí o wọ́n wá ṣe kò sí bíbà. ó gbẹ́ ihò sára igi yẹn. ó lè mú ilẹ̀kùn dání. Hmm káì a jẹ́ pé bí wọ́n bá fẹ́ tì náà tá bá ti pàdé wákàn tí. àwọn kò sí nǹkan tá a ti ń tì mọ́mọ́ wọn tá bá ti gbé báyìí. wọ́n ti pàdé. kódà wọ́n ṣe ń gbà yẹn lé pé ó ní ojú. ó ní ojú ó dà pé one drop ni. Hmm, ó ti rẹ̀ ní. ẹ̀mọye ọdún tó ti máa wà ń bẹ̀ kò lè jẹ ọdún kékeré o. bó ṣe wà yìí lè tọ́jú mélòó báyìí. Ah, àwọn mọ́mí náà lè sọ o bébì làwà wọn lè ṣàlàyé èmi fúnra mi pàápàá èmi fúnra mi gan jíjù wa torí mo dẹ̀ bá ìyá mi ìyá ìyá mi wá bí lọ́dún àwọn díṣì wà ní. àbọ̀ jẹun. àwọn díṣì wà ní. ìjẹ yẹn tàbí ìjẹ gbogbo. àbọ̀ jẹun rèé kéèmù tó dé. kéèmù tó dé rèé ẹwà fẹjọ wà kó ìlú tó dé àwọn ilé bẹ́ẹ̀ ti wà fún ọdún pípẹ́ nígbà tí sẹ́ àjẹsí ń lò ó bá dé ojú ẹ̀ tá bá rí àwọn ọkàn míì tá bá fẹ́ ṣe tá a ṣe ń lò. ẹ̀yin náà wọlé táwọn baba ńlá baba wa ńlẹ̀ Yorùbá kọ́ o láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kódà àwọn màmá tá à ń béèrè lọ́wọ́ wọn pé yóò tọdún mélòó wọn ò tiẹ̀ lè sọ pé iye ọdún báyìí pàtó nítorí pé láwọn àsìkò yẹn kò sí àkọsílẹ̀ tó gún mọ́ nípa ọdún yìí pàtó ni wọ́n kọ́ ibi ẹ̀yin náà ẹ wò ẹ wà yíká ẹ wò wọ́n ṣe òpó fún ilé wọ́n ṣe àwọn iyẹ̀wù sọ̀ọ̀kan lọ́hùn-ún wọ́n ṣe gbàgede ibi tọ́mọdé ti lè ṣeré ibi téèyàn ti lè jókòó béèyàn bá fẹ́ ṣèpàdé pọ̀ ibi tí baálé ilé lè jókòó lérò tèmi o ibi táwọn èèyàn á péjọ sí láti gbọ́n tí wọ́n fẹ́ sọ. So lérò tèmi ẹ̀yin náà wọlé náà digbí ló wà títí dọ̀la nǹkan ò ṣe igi ẹ̀ ò jẹ́ra ṣùgbọ́n ṣá o páànù tẹ́ ń wò yìí ọ̀làjú ló dé tí wọ́n fi bò ó ṣe mọ̀ pé ewé àti mọ̀ kò lè máa wà lọ bẹ́ẹ̀ títí láì ọ̀làjú dé ni wọ́n fi bò ó ṣùgbọ́n inú mi dùn wípé n ò jẹ́ kí èyí ó parun wọ́n jẹ́ kílé náà dúró síbẹ̀ wọ́n mójútó torí pé létà ò bá mójútó yóò di àlàpà odó rèé ṣé fún iyán gígún náà ló wà fún àbí nǹkan mi àwọn àlàyé ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀ àti ìkòkò. ìkòkò tá a máa ń da epo sí tá a bá máa dóṣù. ìyẹn lè tó wà lẹ́yìn. bẹ́ẹ̀ni àwọn adóṣù fáwọn èèyàn. ok ìkòkò epo bẹ́ẹ̀ni. ojúbọ kan rèé. bẹ́ẹ̀ni. Hmm, àlàyé ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. irin kan la tún ń wò yìí o ọmọ bàbá ńlá wa ló ti rí yẹn mọ́ bẹ́ẹ̀ hmm. ọmọ máa sọ ẹran ní o ọmọ máa dé mọ́ ẹran hmm. má jà síta bàbá rẹ tó fẹ́ dojú tó mẹ́ràn wá. ojúṣu ẹran. wọn ń jalè bí wọn lẹ́yìn bá sàṣàlà wá sí agbódù wa wọn máa dúró ti ẹ ní hmm. ọlọ́pàá ń wọnú ẹ pé ọlọ́pàá wọṣọ pé wọn fẹ́ wá mú èèyàn ní agbódù kò ṣẹlẹ̀ rí ó lè bọ́ síta o ṣùgbọ́n nínú agbo yẹn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 ibo nílùú ọ̀hún wà wọ́n nílẹ̀ yorùbá ni ibo nílẹ̀ yorùbá wọ́n ní akọrí sí jẹ̀bú ibo ní jẹ̀bú wọ́n ní àgbà ìlú tí wọ́n pè ní ìjẹ̀bú ifẹ̀ lọ ifẹ̀ ìjẹ̀bú ìjẹ̀bú ifẹ̀ kí làjọṣepọ̀ ti ń bẹ láàrin ìjẹ̀bú àti ifẹ̀ àlàyé ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyẹn bẹ́ẹ̀ kó la ṣe ń bọ̀ ẹ farabalẹ̀ láti wo fídíò yìí dé parí kó lè bá a yé dáadáa nígbà tá a dé ìlú ìjẹ̀bú ifẹ̀ àlàyé ọ̀rọ̀ nípa ìlú tí sójà tàbọ́lọ́pàá ò gbọ́dọ̀ wọ̀ àníṣẹ́ wọ́n léèyàn ò gbọ́dọ̀ wọ yúnífọ́ọ̀mù wọbẹ̀ béèyàn bá dán wò wọ́n ní yóò dán tán ẹnu àgbà lóbi tí igbó ìlú yẹn ìgbà tí ìfẹ́ dòrò náà ti dé ṣùgbọ́n láàárọ̀ kùtùkùtù tí ó bá jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ ibẹ̀ ló ti ń bú òògùn ṣùgbọ́n má bẹ̀rù tó ń dá láàárọ̀ kùtùkùtù pé ìgbà tó ń tó ń bọ̀ náà gbàbẹ̀ àwọn adamájà ń pé ẹnikẹ́ni tó bá wọbẹ̀ àbí ó tẹ̀ tẹ̀lé pé ọlọ́pàá gbẹ́sọ̀ débẹ̀ májẹ̀mú yẹn ni wọ́n fi lélẹ̀ ìdún lónìí ọlọ́pàá fi débẹ̀ èyí tó jẹ́ pé ọmọ ọmọ bíbí ìlú yẹn wọ́n ń pè ní múni ọlọ́pàá mi bóyá ó gbàgbé ni o bóyá ò gbàgbé o nígbà ìjọ kan ń bọ̀ wọ yunifọ́ọ̀mù ìwà sílùú báwọn sọ̀rọ̀ mọ́ lílọ ló máa padà lọ tó máa di bí ìjọ kejì mú ogóògbé ìwà tó ti kú láti ìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo májẹ̀mú kan ti ṣe láti àrókù nígbà yẹn kan bá fẹ́ bọ ògún yẹn gbogbo àwọn ọmọ ìlú níbi kí wọ́n wà wọ́n máa wá nílùú àbọ̀ ògún yẹn fún ọ̀nà ìrúbọdè náà lónìí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí alẹ́ wọn ti kú òkú alẹ́ rẹ̀ pé bóyá a lè rí gẹ́gẹ́ bí adélé balẹ̀ kí àwọn ará mi tó wá wọ́n yà wọ́n bá wọn sọ̀rọ̀ níbẹ̀ níbẹ̀ wọ́n lè wọn ò rí wọn nílé so nípa ìdí yìí èmi pé tí wọ́n bá lè padà wá àsìkò kárí àsìkò àbá wá wọ́n lè rí wọn láti lè sọ gbogbo ọ̀rẹ́ míì tó wà bóyá ó ti wà láàrin ìlú tẹ́lẹ̀ wọ́n ṣàlàyé fún wọn. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ń bí ẹ ti ń láǹfààní láti máa wò wá níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi ǹjẹ́ ká tó bẹ̀rẹ̀ báyìí lónìí ìlú tá a wà ni wọ́n ń pè ní Ìjẹ̀bú Ifẹ̀ bó o nífẹ̀ẹ́ ti jẹ́ nínú Ìjẹ̀bú bóò ní ìjẹ̀bú ti jẹ́ nínú ìfẹ́ wọ́n níbi awà iná ń pè ní àgbo òdua ah, àgbo òdua bóò lélẹ́yìí ní ti jẹ́ àlàyé pọ̀ tẹ́ ò gbọ́ ẹ ò gbọ́rọ̀ lórí ẹ̀ dáadáa bákan náà ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ rí ẹ sì lè má ì tí ì gbọ́ rí wípé ìlú kan wà nílẹ̀ yorùbá tí ọlọ́pàá tàbí sójà ò gbọ́dọ̀ wọṣọ kí ló fà á tọ́lọ́pàá ò fi gbọ́dọ̀ wọbẹ̀ èé ti rí tọ́mọ ológun ò fi gbọ́dọ̀ wọbẹ̀ kí ló dé táwọn kọ́pà ti ń sáàfù lọ́wọ́ ò fi gbọ́dọ̀ wọbẹ̀ èé ti rí téèyàn ò gbọ́dọ̀ wọ yúnífọ́ọ̀mù wọ ìlú tá à ń sọ yìí nílùú Ìjẹ̀bú Ifẹ̀ ẹ farabalẹ̀ dáadáa láti wo ètò yìí láti bẹ̀rẹ̀ dópin mo wà pẹ̀lú àwọn mọ̀mọ́ mi ẹ kú kalẹ̀ mà. ẹ ní ẹ bá dárúkọ yín fáwọn èèyàn tó ń wà káàkiri orílẹ̀-èdè àgbáyé. èmi ni ìyá ìfín ẹkìfọlájú ní àgbo Odùduwà ìṣàkóso ìfúnjẹ ìyá àgbo Odùduwà. àgbo Odùduwà ìyá àfin ẹkìfọlájú ní àgbo Odùduwà ìṣàkóso ìfúnjẹ ìfẹ. orúkọ yín mà. ẹ̀dúbọ̀ wálé muscat adélòkun lórúkọ tó ẹ̀kíbọ̀ wáyé. ẹ̀kíbọ̀ wáyé muscat adémi. ṣọ́mù ń lò níyìn ni. ọkọ mi ò ní state. ẹ̀kí mògún kéètì ọ̀dà san o. mọ́mi wa àgbo Oòduà. àgbo àgbo àgbo Odùduwà. àgbo Odùduwà. ráwọn kan ó pè é àgbo àwọn kan ó pè agbo, àgbo. àgbo agbo. Agbo, àgbo ẹ̀yin ò ti rí nísìn inú agbo la wà yìí. oyè yín agbo Odùduwà. ẹ dákun àwọn wo ni wọn kọ́ ilé yìí ní agbo Odùduwà yìí. ṣé mo àwọn àgbàlagbà pòwe wọn ní ayéra bọ́gùn hmm. àmì ni tó wà hmm. àwọn baba ńlá baba ńlá baba ńlá wa ló ti ló ti dó báyìí nígbà tí odua sọ nígbà tí odua tẹ̀mí bá yìí dó odua ló tẹ ìṣàkóso yìí dó ló fi ń jẹ́ òrìṣàkóso. ìṣàkóso. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n máa ń pè ní ẹ̀kí àwọn ẹ̀kí mògún àwọn ará Oǹdó mọ̀ ni. ẹ̀kí mògún yẹn ọ̀tọ̀ ṣáìdì òdò nìyẹn ṣe é rí ti Ìjẹ̀bú Ifẹ̀ àwọn tó bá ti jẹ́ olóòrò tó ti jẹ́ ọmọ òrìṣà Odùduwà yìí ẹ̀kí náà máa ń jẹ́. ẹ̀kí ni wọ́n jẹ́. bẹ́ẹ̀ ni hmm. ọmọ tó bá ti jẹ́ ọmọ Odùduwà ẹ̀kí pé ó ti dóṣù ẹ̀ o àbí pé ìran ẹ̀ ni ìran ẹ̀kọ́ ni Olódùwà yẹn ẹ̀kí náà máa ń pè wọ́n títí lọ́dẹ Ṣàgámù lọ́dẹ Kẹ̀nẹ́ lọ́dẹ hmm. gbogbo eré ọmọ yẹn ẹ̀kí ẹ̀kí máa pè wọ́n hmm. ni a ṣe ìta bá ti dóṣù adé ẹ̀kọ́ adóṣù ẹ̀yẹn a máa ṣe sọ orúkọ nígbà tí wọ́n bímọ tí wọ́n sọmọ ní orúkọ níjọ́ kẹjọ ìyẹn wọ́n fi sọ wá ní orúkọ yẹn ẹ̀kí bọ̀wálé ẹ̀kí ṣe sàn ẹ̀kí fèyíkẹ́ ẹ̀kí orúkọ oríṣiríṣi ṣá lèmi ń jẹ́ ẹ̀kí fọlájù hmm. làwọn fi ń jẹ́ ẹ̀kí bọ̀wálé hmm. ajẹ́pà wà níṣẹ́ láti ṣe nìyẹn lórí ọ̀rọ̀ ẹ̀kí mògùn láti mọ kí ni orísun ẹ̀kí tí wọ́n ń jẹ́ lóńdó lóńdó ẹ̀gìn kí wọ́n fi máa pè wọ́n ní ọmọ ẹ̀gìn mògún à ń bọ̀ lórí ìyẹn ńgbà àsìkò bá tó a ṣèwádìí lórí ẹ̀. ìlú tá a wà yìí n tó gbé adébẹ̀ gan ni pé wọ́n sọ pé èèwọ̀ ni fún ọlọ́pàá kan tàbí sójà tàbẹ́ni tó wọ yúnífọ́ọ̀mù láti wọnú ìlú ìwà ọ̀wá ni àdìlù náà ń ọlọ́run wàá ṣe ọlọ́run jẹ́ abayín pàdé <laughs> inú mi dùn pé abayín pàdé màmá Ọlákúnlé Fásùgbà ló kọ mi ẹjẹ́ wa bẹ̀rẹ̀ látòrí ilé yìí àwọn wo ló kọ́lé yìí. àwọn baba ńlá baba ńlá wa tá a lè dárúkọ ìran wọn rí tó ti pẹ́ tí wọ́n sọ̀rọ̀ three hundred years sẹ́yìn. ó lé ní three hundred years sẹ́yìn. bẹ́ẹ̀ ni tán ti mọ. ògiri yìí. Hmm, hmm, hmm, ìjẹ̀bú ìfẹ́ náà péré àbí. ìjẹ̀bú ìfẹ́ ṣùgbọ́n ìṣàkóso lẹwà yìí o. ìṣàkóso kí ni ìtumọ̀ ìṣàkóso. òrìṣàkóso. òrìṣàkóso. bẹ́ẹ̀ni. Hmm. ṣùgbọ́n ibí ni wọ́n ń pè ní inú ilé tá a wà yìí ni wọ́n ń pè ní. agbo Odùduwà. agbo Odùduwà báwo ni tòdùduwà ti jẹ́ ní ìlú tá a wà yìí àti nílùú Ilé Ifẹ̀ Ìjẹ̀bú Ifẹ̀ la kí ni Odùduwà ṣe jẹyọ. ṣe bí Odùduwà ṣe jẹyọ ní Ìjẹ̀bú Ifẹ̀ lélẹ́yìí gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ lẹ́nu àwọn bàbá àti àwọn ìyá ńlá wa ní wípé tàkọ̀tàbù ni wọ́n ńṣe ni Odùduwà tó wà ní Ìjẹ̀bú Ifẹ̀ ń bí ńṣe ló jẹ́ ìyàwó fún bàbá Odùduwà ti Ilé Ifẹ̀. pé Odùduwà pé méjì. bẹ́ẹ̀ ni. Odùduwà kan wà tó jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ni Odùduwà kan wà tó jẹ́ obìnrin bẹ́ẹ̀ni Odùduwà ọkùnrin ní ń bẹ nílùú Ilé-Ifẹ̀ tó tẹ̀wọ̀n wá sí Ilé-Ifẹ̀ Odùduwà obìnrin ló dó sílùú Ìjẹ̀bú Ifẹ̀ ṣó náà tẹ̀wọ̀n rọ ni. ṣé dínú tá a fi wá ní ẹ̀wọ̀n bí. bẹ́ẹ̀ni gbogbo bí bí àwọn ṣe bó ṣe wà yìí nísìnyí ó wà ní Ilé-Ifẹ̀ ti yẹ yìí tí a bá ṣọdún bí àwọn tí lè fẹ̀ wọ́n máa ń rí àpẹẹrẹ pé à ń ṣọdún èrò níbì kan tó jẹ́ pé gbogbo ẹran ọdún tó ń pa yẹn ibi tó ń dà sí yẹn òun òun ẹ̀jẹ̀ ń ṣàn dé ilé Ifẹ̀ lọ́hùn. bẹ́ẹ̀ bá pẹran ń bí láti fi ṣètùtù ṣọdún ibi tẹ́ ẹ bá da ẹ̀jẹ̀ sí mm-hmm. nílùú ìjẹ̀bú yìí wọ́n á rí ẹ̀jẹ̀ náà nílùú Ilé Ifẹ̀ yóò ṣàn níbẹ̀ ni òní náà máa fi máa mi pé yes àwọn ti jẹ fífẹ ńkọ wọn ti ń ṣe ọdún. àwọn tàdé jẹ tá a jẹ oní tó ń bọ Odùduwà ń bí a gbọ́dọ̀ lọ sí ibi tí Odùduwà ti lè fẹ́ wà. ẹ gbọ́dọ̀ lọ síbi tí ti lè fẹ́ wà ṣùgbọ́n àwọn tí lè fẹ́ lè wá síbi àwọn náà gbọ́dọ̀ wá ibi tí ẹ máa ń fi ẹ̀jẹ̀ ẹran yẹn sí yẹn tó fi máa ń ṣàn dé ẹ̀yìn tìlú Ilé-Ifẹ̀ o àwọn construction company wo iléeṣẹ́ wo ni ó la ojú páìpù tí ẹ̀jẹ̀ yẹn á sàn gbàdé ìlú Ilé-Ifẹ̀. a lè sọ a lè sọ àbáláyé ni pẹ̀lú ìpìtàn wíwá rẹ̀ ó ṣe òyìnbó yìí tí wọ́n á lè rí sọ àbáwọn bàbá bàbá bàbá yà là wá bẹ́ẹ̀ ni. torí béèyàn bá fẹ́ béèyàn bá fẹ́ tíráfù láti bí ìlọsílùú Ilé-Ifẹ̀ ah. ah, èèyàn ó lo wákàtí bíi mẹ́rin márùn-ún o wákàtí márùn ò lè já létí kódà ibi ọ̀rọ̀ wá dé dúró yìí ṣé a lè rí ibi tí wọ́n máa ń fi ẹ̀jẹ̀ yẹn sí yẹn ṣùgbọ́n àyíká yìí náà ló wà àbọ̀ ni wọ́n náwó ẹ̀ sí wa níwájú ìtàlẹ̀ kan. ọ̀tá nìyẹn gogoro yẹn. Mm, tó ga yẹn ọ̀tá nìyẹn. wọ́n tún ní ihò kan wà ń ta yẹn téèyàn gbọ́dọ̀ bójú wò ṣé òun ni wọ́n ṣe blọ́ọ̀kù sí ipò òun ìtàn ṣe búlọ́ọ̀kù kékeré sí yípo yẹn náà eh, àwòṣẹ́yìn náà pè yẹn. àwòṣẹ́yìn hmm. kí ni ìtumọ̀ ẹ̀. lẹ́yìn ọba wò ó àwòṣẹ́yìn náà ń pè òrìṣà náà ni tó bá Odùduwà wá láti lè fi. ẹ sọ pé Odùduwà náà ni ó tẹ̀lé ìdó ṣùgbọ́n Odùduwà yẹn jẹ́ obìnrin òun ló àlàyé. ló tẹ̀lé ìdó òun náà ṣe pé bíbá yìí ní òrìṣà kòdò ṣòtìyé gbogbo ọmọ Ìjẹ̀bú Ifẹ̀ pátápátá gbogbo adúláwọ̀ ọmọ Oòduà ni wá so wá jẹ́ pé àwa obìnrin ló ní àǹfààní àti máa sin eh, Oòduà ti bí àwọn ọkùnrin ló ní àǹfààní àti máa sin ti ilé Ifẹ̀. obìnrin nìkan ló ń bọ Oòduà ti bí. Eh, ọkùnrin ńlá wà o bí ẹ mọ̀ bí káfẹ́ wọlé ìsìtò àlè wọ inú ilé ibi tí àlè kan Oòduà lójú mi tó wà. Hmm, ọkùnrin ló máa ṣe yẹn. ọkùnrin ló ń ṣe yẹn mọ̀ pé ọdún dé ká gbé ọ̀tẹ̀ báyìí à ń lọ sódò à ń lọ ṣe gbogbo nǹkan obìnrin ló ń ṣe é ó dẹ̀ níyọ ọjọ́ tá a máa fi ṣe ọdún yẹn gbà òdi oṣù mẹ́ta la fi ń ṣe ọdún yẹn tá a bá ti bẹ̀rẹ̀ ní February báyìí ó dé April ká tó parí ẹ̀. kí làwọn nǹkan tó máa ń fara hàn lọ́dún yẹn ah, nǹkan oríṣiríṣi àwọn èèyàn pàtàkì pàtàkì máa wá wọn máa máa jẹ́jẹ́ àwọn tó ti jẹ́jẹ́ wọn á mú wá wá san ẹ̀jẹ̀ wọn a máa máa lulu a máa máa jó a máa máa ṣàríyá gbogbo àgbègbè àwọn pé yẹs òdùdú àti ń ṣọlẹ̀. ṣé ìyanu máa ń ṣẹlẹ̀ ní. ìyanu láwọn ìyanu tó dá máa ń ṣẹlẹ̀ lágbo dúdú wa o ẹni tó bá nígbàgbọ́ sí. ẹni tó bá nígbàgbọ́ nínú ẹ àwọn kan sọ pé ọlọ́pàá ò gbọ́dọ̀ wọ bí ṣóòótọ́ ni ah, ọlọ́bọ̀ tí wà níyàn nínú agududu àyírí o Eh, ah, ẹni yẹn ṣẹ̀ o ọlọ́pàá wọ̀lé o mo jáde èmi ṣe tí mo dáyé ló sọ pé ìjù jẹ́ta àmọ́ ọlọ́pàá o ọlọ́pàá mú wọn láàrin ìlú o ó lè mọ ohun tí ó lè máa lọ títí kan mú wọn kọ́ ṣẹ́fìtì lẹ́sùmọ́ pé mú ilé Odùduwà. kí ló fà á. Ah, ah, eh, eh? ọwọ́ òrìṣà ni ẹgbẹ́ àwọn àgbàlagbà kan rí pé ọwọ́ pe o lára mi ó ọwọ́ pe o lára mi ẹni nà yẹ kú ó àríjà ó gbé ee ayére pe o ó mi ọwọ́ ọwọ́ dudu wa ni. ṣọlọ́pàá lè wọnú bíi gan rárá bóyá ah, ọlọpàá ni nǹkan tí ẹ fẹ́ wo ní tó máa ń ṣe nínú bíi ìkó kan wà fẹ́ wọlé àbí wà àbí wà ah, mọ̀mọ́ mi kan wà ń bí ṣùgbọ́n ọlọ́pàá lòun ó sì wà nínú aṣọ ṣẹ́ kóun wọlé kóun kí mọ̀mọ́ òun tó ṣeé ṣe. ìtanú dúró sí. gbọ́dọ̀ wọlé tàbí tó jẹ́ sójà ó dé látàbọ̀ sójà ó dé látàbọ̀ ogun ó wá fẹ́ wá kí mọ̀mọ́ ẹ̀ ó gbọ́ pé mọ̀mọ́ wà bí ó ti délé kò bá wọn wá fẹ́ wọlé wá bí tó ṣeé ṣe. wọ́n bọ́ aṣọ sójà ẹ̀ sílẹ̀ náà wọlé. gbọ́dọ̀ wọ́ wọlé mi. ẹ̀jẹ̀ pé àdúró síta. ṣé kan wà tó rọ̀ mọ́ èyí ṣá. ó rọ̀ tó rọ̀ mọ́ pé ọlọ́pàá ò gbọ́dọ̀ wọṣọ wọlé tàbí sójà tàbí mm-hmm ìyẹn bí mo kò sí tọkọ̀kan tó rọ̀ mọ́ ìyẹn níbi ní ìyàgbé tó ti wà ṣùgbọ́n ọlọ́pàá ò mú ọmọ èèyàn ní pé èèyàn ṣẹ̀ o èèyàn fa wọnúlé ọlọ́pàá wọnúlé ó mu títà kò sí rí. àwọn yàfẹ́ lọ pé ni pé ẹ wá o ẹ máa wá pé inú wọlé ń wá o ó dàbí ti ṣẹ̀ wá. wọ́n máa ṣọ ni tán máa mú títì ni hmm. torí ọwọ́ ti Odùduwà yẹn ó wà ní ara Odùduwà. n mọ̀ bóyá ẹ ti gbọ́ nípa ibìkan nílùú nílùú ìjẹ̀bú yìí wọ́n ní ìlú kan náà tó wà ní ìlú yìí wọ́n ní ìlú tó wà nínú ìlú ìjẹ̀bú ìfẹ́ yìí wípọ́lọ́kọ̀ ò tiẹ̀ gbọ́dọ̀ wọnú ìlú yẹn rárá mọ̀ bóyá ẹ gbọ́ nípa ẹ̀rú. ìgbọ́mọ̀kún nìyẹn. ìgbọ́mọ̀kún kí lẹ mọ̀ nípa ẹ̀rọ. ọ̀dẹ̀ntẹ́bájọ́ ọlọ́pàá ó lè débẹ̀ kò ní wọ aṣọ ọlọ́pàá ó jẹ́ sọ́jà ó lè débẹ̀ kò ní wọ aṣọ sọ́jà lónìí tó ti yé yín ṣùgbọ́n pé wọ aṣọ ọlọ́pàá àbí wọ aṣọ sọ́jà ó kó wọnú ẹ̀ pé òun fẹ́ lọ sí ibẹ̀ ṣẹlẹ̀ rí látìgbà tí àdáyé ti dáyé. mọ́mí wa nínú ìrírí yín ìlú táwọn sọ yìí ṣe morúkọ ẹ̀. ìgbómòkun ni gbogbo wa náà la mọ̀ bẹ̀. ìgbómòkun. bẹ́ẹ̀ ìgbómòkun. ìgbómòkun. ìgbó ìgbó imú òkun. ṣé lóòótọ́ ni wípé ah. ọlọ́pàá ò gbọ́dọ̀ wọlé tàbí sójà pẹ̀lú aṣọ. a gbọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí àwọn ọmọ ayé wòye a máa ń wà ìkóso tí ìgbé ọ̀rọ̀ lórí àwọn olóyìnbó èmi ti béèrè rí pé kí ni ìdí ibẹ̀ yẹn jẹ́ ààbò fún àwọn ará ìlú ní àsìkò tó ń jagun ẹnikẹ́ni tó bá ti débẹ̀ ó ti safe even bá ṣe gbọ́ òyìnbó aláwọ̀ funfun gan gbọ́dọ̀ wọbẹ̀ òyìnbó aláwọ̀ funfun wọn lẹ́tọ̀ọ́ àti wọbẹ̀ anything uniform wọn lẹ́tọ̀ọ́ àti wọbẹ̀ ibẹ̀ jẹ́ ilé ààbò fáwọn baba ńlá baba wa lásìkò tó ń jà láti forí bàtẹ́bàdébẹ̀ máa rí shrine ògùn kan bẹ́ẹ̀ abẹ́rẹ́ shrine bẹ́ẹ̀ a ti ìgbìyànjú ká dé ọ̀dọ̀ baálẹ̀ bá a ti débẹ̀ wọ́n ní baálẹ̀ ti kú a wá ìgbákejì baálẹ̀ lọ a ò bá wọn yẹn nílé. ṣáà kékeré kan wà níbẹ̀ tó ti ń bọ Ògún láyé àtijọ́ so nǹkan tó rọ̀ mọ́ nìyẹn pé ó jẹ́ ilé ààbò fún àwọn ará agbègbè yìí lásìkò táwọn baba ńlá wa ń jagun lọ́jọ́ wọn. tó bá wá ṣẹlẹ̀ pé ẹnìkan wá gbọ́rú ẹ̀ pé kí ni ọlọ́pàá wo ni ò gbọ́dọ̀ wọṣọ wọbẹ̀ sójà wo ni ò gbọ́dọ̀ wọṣọ wọbẹ̀ kọ́pà gan lòun òun ò wọṣọ wọbẹ̀ gbogbo ẹnìkan bá wọ yunifọ́ọ̀mù wọbẹ̀ kí ló lè ṣẹlẹ̀. ó lọ ṣe wíìlì ẹ̀ sílẹ̀ lẹ́yìn ijọ́ méjì ó máa wọlé ni o wọ́n ló máa wọlé ni nǹkan mm. tó bá ti ló máa fara mọ́ ni o even youth kọ́pà gan anything uniform anything uniform kò ní ẹ̀rọ kò ní ètùtù ìṣọ́ òru àdúrà àwẹ̀ kò rán ju pé kó má wọbẹ̀ bá ṣe bá lẹ́nu àwọn bàbá wa ni ìlú dẹ̀ ṣe wà bẹ́ẹ̀. àfi kó gbọ́ràn kó má wọ bẹ́ẹ̀. kó má wọ bẹ́ẹ̀. èèyàn gbọ́dọ̀ dẹ́jà. ṣẹlẹ̀ kan tó wà bẹ́ẹ̀ ńgbà kan ṣe mọ̀ pé ṣẹlẹ̀ náà somehow like uniform white ni wọ́n wọ̀ ibi oríta yẹn ló wà ìgbà tó yá máa yẹn oníṣe ló ń lálà tó di òun ní ọwọ́ ní ẹsẹ̀ tó ń gbóhùn sí ojú ògùn yẹn ah. ṣe débi ṣáà ògùn yẹn ah, ilé ògùn kan wà ń bẹ́ẹ̀ tó ń gbóhùn síbi ilé ògùn yẹn kó etu church yẹn ká tó sá kúrò mẹ́dọ̀ọ́lá Hmm, torí pé aṣọ táwọn ṣẹlẹ̀ ń wọ̀ náà ó ti di uniform aṣọ ẹgbẹ́jọdá ni. ṣọ́ọ̀ṣì òbò bẹ́ẹ̀ tó bá rí ibi tó lọ sí ó dẹ̀ ti wá lọ́wọ́ mi bìbì so ìgbà tá a gbọ́ lẹ́nu àwọn òbí wa gẹ́gẹ́ bí ọmọdé nìyí. Hmm. Ah, ìyẹn mà lágbára o ṣùgbọ́n a túbọ̀ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ láti mọ púpọ̀ sí i a gbà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn kan ṣeé ṣe kó tún ṣèrọ̀ mọ́ tá ò tí ì rí gbọ́ ẹ a sì mọ̀ pé láìpẹ́ a gbọ́ àwọn ìtàn tí yóò fi wá lọ́kàn balẹ̀ pé bẹ́ẹ̀ ni àṣewádìí wa débi tó lápẹẹrẹ lórí ọ̀rọ̀ agbo oòdùà tá yìí lẹ́ẹ̀kan wọ́n fi ìkòkò kan hàn wá bẹ́ẹ̀ ni bóò ni ti kòkò ti jẹun náà. àkóyè kòkò yẹn jẹ́ ibi tí wọ́n ti máa ń bu omi fún gbogbo àwọn èèyàn kan bá wá wọn wá sọdún pé wọn máa mú omi kankan bẹ́ẹ̀ àwọn baba ńlá wa àwọn ìyá ńlá wa ló ti rí ìkòkò yẹn wọ́n rí mọ́lẹ̀ wọ́n ti rí mọ́lẹ̀ síbẹ̀ ó ní àwọn tó ń gbé ìṣà lọ sódò ọmọ lọ́mọ kan ní tọmọ máa dà sí ilẹ̀ wọ́n tó ń dà sínú ilé sí èyí bí ọmọ òdùwà kan bá wá ó ní orí ń fọ́hún ni o ara òun ò dá ni o àbí iṣẹ́ ò lọ déédéé ni o tó bá ti gbomi nílẹ̀ tó bá ti bù fún gbogbo nǹkan tó ń ṣe yẹn máa lọ nǹkan tó bá fẹ́ ó máa wà òkè. Hmm. irú àwọn olùgbòdò ló ń pọnmi sínú hmm. ó ti gẹ́gẹ́ bíi pé ẹ̀mọ̀ èèyàn ọba ò lè wà kúmọ́nù lórí hmm. àwọn ìyàwó òjíṣẹ́ Oòduà yẹn torí a máa ní aláṣẹ a máa ní Oòduà yẹn làwọn ọkùnrin tó pẹ̀lú àwọn obìnrin tá a wà ń bí ó ti yẹ yín nísìn àwọn bíyàwó aláṣẹyìn àbí àwọn ìyàwó ojú wa yẹn la máa fún wọn lówó pé ẹgbà o ẹlọpọ mi wá. odó kan náà wà níbí bóyá yan. kì í ṣe yan odó yẹn jẹ́ odó tí àwọn baba ńlá àwọn ìyá ńlá wa wọ́n ti gbé kalẹ̀ odó ìṣèwà yín nísìn kì í ṣe hundred years tó ti wà ń bí. ó ti lé ní ọgọ́rùn-ún ọdún bẹ́ẹ̀ni tó ti wà ń bẹ̀. ó yé yín so tí àwọn tán jẹ́ olórí olórí bíi alágbó ní ètò pawọ́lé torí ilé ò lè wà kó má ní olórí bí àwọn ìyá aláwọ̀ alágbó tó tẹ̀lé alágbó ni bí a ṣe kálukú ṣe wà lẹ́sẹẹsẹ yẹn bàbá pa ẹ̀ràn wọn àwọn ọmọ wọn àwọn kan àti oyè ọmọ náà máa ń pè wọ́n àwọn yẹn láti ìkẹ́nẹ́ láti ṣàgámù àwọn eré ọmọ wọn máa ń jẹ oyè yẹn bẹ́ẹ̀ yẹn tó bá pẹ̀lú ọmọ tó fẹ́ẹ́ máa dá èjì èsì. ẹ sọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá pẹran ń bí lásìkò ọdún tẹ́ ẹ fẹ́ jẹ síbì kan wípé wọ́n á rí ẹ̀jẹ̀ yẹn yóò ṣàn délùú Ilé-Ifẹ̀ nínú ibi tẹ́ ẹ máa dá sí yẹn àwọn náà rí lọ́hùn pé ah wọ́n ti ń ṣọdún lọ́wọ́ ní ìjẹ̀bú ifẹ̀ agbọ́ kan náà wípé bí kànga méjì kan wà ìkan wà nílùú Ifẹ̀ ìkan wà nílùú mi bí wọ́n bá pọn mi ní kànga àkọ́kọ́ èyí tó wà nílùú Ifẹ̀ bí nǹkan bá jábọ́ sínú ẹ̀ wọn à lè rí yọ padà ní ìlú Ifẹ̀ pé ìlú mi ni wọ́n á ti yọ ṣé kìí ṣèlú yìí ní ṣá. ìṣèlú ìṣèlú wọ́n sì pé nílùú tá à ń sọ yìí náà bí ìfami tàbí nǹkan bá jábọ́ sínú kànga náà ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n ti rí kì í ṣe bí ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ yẹn ibí ni. Hmm. àti Ilé-Ifẹ̀ ni Odùduwà ti ń bá wa nígbà tá a dé ta a rí ọ̀pá kì í ṣọ̀pá nìkan a rí bìkan tí wọ́n ṣe búlọ̀kù mọ́ epo sí ibì kan náà tó yẹ pé bóyá òkú kan wà níbẹ̀ ni wọ́n fi òkúta kan àbí kankan wọ́n fi dí ojú rẹ̀ báwo làwọn nǹkan wọ̀nyí ṣe jẹ́. ṣé àwọn nǹkan tó pẹ̀lú tó pẹ̀lú Odùduwà ni tá a bá fẹ́ ṣe ọdún irú èyí tán ọmọ tó ga yẹn tán fi òkúta dí ìwọ ẹ̀yẹn mo máa ní oúnjẹ tán máa ń fún ọdọọdún àwọn ọkùnrin wa ló máa ń fún torí èèyàn lè bójú sí inú ọ̀yàn kò wù bẹ́ẹ̀. èyí tó ń fọwọ́ tó fi nǹkan bò bọ́mọdé kan bá kàn ṣeré lọ́wọ́ ọ̀gá kí náà fi díbì tó wá yẹ òkúta kúrò tó yọjú. nǹkan tó bá dẹ̀ rí. àwọn kan sọ pé béèyàn bá wò ó wípé gbà tí ó bá kọjọ kẹta gbogbo ojú yẹn ó fọ ṣé lóòótọ́ ni. àwọn tó kọ́kọ́ wò ó tẹ́ gbé gẹ́gẹ́ bá ṣe gbọ́ ìtàn o ó fọ́ ni àwọn kan ti fìgbà kan wò ó rí. bẹ́ẹ̀ni tí ojú wọn fọ náà fi mọ̀ pé kì í ṣe ṣeréṣeré ọmọdé tó tí nǹkan kan bá ṣe wọn ń bẹ̀ tẹ́lẹ̀ wọn lè máa ní kan yà fún. èyí tí wọ́n fi búlọ́ọ̀kù mọ ibo yẹn ń kọ́ ní tiẹ̀. Hmm, àwòṣẹ́yìn là ń pè yẹn àwòṣẹ́yìn ìṣà náà ni bá dùn lára wa. àwòṣẹ́yìn hmm, téèyàn bá wò ó èèyàn kì í wò yẹn náà. àwọn kì í wò ó bẹ́ẹ̀ ṣe mọ nǹkan yíká. ìwọ ń kọjá lọ títì wá bẹ yìí. wọ́n wá dé wọ́n wá wọ́n wá ṣadélé lórí. wọ́n ti ṣadélé. Hmm, ṣadélé lórí kìí káwọn tí a máa gbogbo àwọn ẹ̀sìn náà ti ya ìpàtà. wọ́n fẹ́ wò. gbogbo àwọn tó bá dùn àná wà ìkan jẹ́ nàgà ìwà bí ìkan jẹ́ àbáyùn ìná wa ń sàlẹ̀ báyìí so gbogbo àwọn ni Odùduwà. wọ́n bá Odùduwà wá bí. ibo ló Odùduwà ti wá síbí. ilé Ifẹ̀ ni láti ilé Ifẹ̀ ló ti wá ṣùgbọ́n nígbà yẹn ẹ ní obìnrin ní Odùduwà àtẹ̀yìn sọ̀rọ̀ báyìí. àwa nífẹ̀ẹ́ tó wà nífẹ̀ẹ́ bí o bẹ́ẹ̀ ni. ṣé Odùduwà tó wà nífẹ̀ẹ́ yẹn tó tẹ̀wọ̀n rọ̀ wá yẹn ṣóun ló wá wá síbi tó di obìnrin ni. ó ti o. báwo ló ṣe jẹ́ gangan ó lè yá àwọn èèyàn kó ó ní ìbéèrè tó pọ̀ láti béèrè. ẹ ṣe Odùduwà tó wà ní Ilé Ifẹ̀ mo ti sọ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ọkọ nìyẹn ṣó ti yé yín òbí ìyàwó ló wà bí jẹ́mọ̀ alágbára méjì abájọ gbé pọ̀ ìlú yẹn àtòrò àmásọ̀ ni wípé kóun náà lè gbà yìí tiẹ̀ kó ní ìbùdó tiẹ̀ ni ọkọ ṣe ní kóun náà lọ́wọ́ àbí tó máa tẹ̀dó sí. Si ṣóyé òun náà fi gbéra táwọn ọmọ ẹ̀ náà tán tẹ̀lé kì í ṣe ìṣàkóso yìí gangan gangan níbi tó kọ́kọ́ yà sí ó yà sí kẹ̀nẹ́ ó yà sí nǹkan tó ń pè ní múkù lọ́nà àtàn lọ́hùn-ún kíbi tó bá ti dé dúró a fi ọwọ́ sílẹ̀ náwọn ọmọ tó wà lẹ́yìn yẹn hmm. àbí tán bá rìnrìn tàbá rè tó sẹ́nu àwọn èèyàn ẹlẹ́yìn tó bá ti débẹ̀ wọ́n á fi ọwọ́ sílẹ̀ wọ́n máa pè bẹ́ẹ̀ ní òdùà títí títí títí so wọ́n fi ń béèrè ọ̀nà bọ̀ lọ́wọ́ ọ̀run mélà bára gbọ́n mi gún arákèéta ṣàràbójúmọ́ ti mọ́ wá àtọ́rí ọmọ tí ò sún wọn ṣe ọ̀run mélà lẹni tó ń lànà tó ń lànà tó ń lànà tó ń lànà bàbá débi bàbá ní kò débi tó máa ti dúró wọn tún gbéra bàbá dé lọ́ba ti ní kò ti ì débi tó máa ti títí títí títí tó fi dé oríṣi ìṣàkóso. Hmm, tó túmọ̀ sí pé ń ṣe lòun wá pẹ̀lú àwọn ẹmẹ̀wá ẹ̀ wá sí ilé. bẹ́ẹ̀ ni kì í ṣe òun nìkan ló dá wa. a jẹ́ pé ọkọ rẹ̀ ni ó tẹ̀wọ̀n rọ̀ ẹ ti yé mi báyẹn mọ́mí wa mo rí i pé ojú yín jojú mo tó jà náà ni alájà náà ká wọ́n rí yín ní alájà òdùà. agbo oòdùà a ní kí n béèrè ṣé kò takò ẹ̀sìn. ó tajú pẹ̀sẹ̀ lọ́gán kí. ẹ ẹ ṣe kò takò ẹ̀sìn. ṣùgbọ́n ibi tó rí bá dáyàn sí ló ń gbé o hmm. inú ilé onímàlè náà ti bí mi ẹ̀sìn mùsùlùmí náà là ń ṣe ṣùgbọ́n agbìyànjú ìyá bàbá mi ẹlẹ́sìn ìbílẹ̀ yìí ni ọmọ ìlú yìí ni wọ́n gbà tí mo wà ní kékeré tí mo bá wọn gbé ni mo bá wọn wá máa ń bá wọn wá síbí àwọn díìṣì wa náà la fi ń jẹ iyán àti ẹ̀gúsí ńgbà yẹn lọ́hùn-ún àmọ́ nǹkan tá à ń jẹ so báyà ńlá àdìgbé ọ̀rọ̀ lóyìnbó agbèròjú àrìn káàkiri àṣìṣe eléyìí atajà eléyìí àṣẹ eléyìí àṣẹ eléyìí gbèsè ló ń bá dé ṣẹ̀dẹ̀mọ̀ tó bá ti kù díẹ̀ fẹ́ dà ẹ̀dá ò jókòó asásọ̀tù asásọ̀sì mo sásásá kí ló ń fà á àárín ọ̀rẹ́ mi kan wà ní US that was ọmọ tàbí gbà yẹn ten years tí mo lọ bá wọn tó ń bàdàn ó kàn pè mí ó ti lọ sí US ti pẹ́ ayé ìgbà yẹn fóònù yóò ti dé so ten years back yẹn wá pè mí gánà bí mo ṣe gbé sétí báyìí ó ní òun lágbájá ni mo ní wrong number ní wrong number kan ló bá porúkọ ìdílé mi ọmọ sádìkù àwọn ọ̀gbẹ́ni mọ̀ mi dáadáa ló bá sọ pé ń bo ni mo wà mo ní mo wà ń bàdàn mo fẹ́ lábẹ́kúta ó ní kí wọ́n bá òun lábẹ́kúta ló wà kí ló ṣẹlẹ̀ hmm. ó ní ní amẹ́ríkà tó ń wà lọ́hùn tèmi ò dé rí pé ìgbà gbogbo ni mo máa ń là láti máa ń gbàdúrà fún un ọlọ́run ni mo ń gbọ́ ó lílé tí mo wá gbà kẹ́yìn oníṣe ni mo gbẹ́yẹlé funfun lé lọ́wọ́ tí mo fi gbàdúrà ó ní prayer point kan tó ń dùn ún lọ́kàn ọlọ́run gbọ́ ló fi gbà ni mo fi gbàdúrà fún un bó ṣe sọ yẹn ó ti yé mi pé odùwà ló ń ṣiṣẹ́ yẹn mo ṣàgbìyànjú mo bá wa ó padà sí us pẹ̀lú ògùn ọlọ́run tó ń dùn lọ́kọ̀ yẹn ọdún kejì oríṣi wọn. ìgbà yẹn ẹ ṣe alájà mọ ẹ ti di. mo ti wà ní alájà mo ti lọ àjì mo ti dé ìfúnbọn kí tó wá padà máa jókòó síbi ó nira torí mo sọ pé mi ò lè gbé yín mẹ́ka wá jókòó ṣùgbọ́n <laughs> agbára máa ń ju agbára lọ ìgbà tí mo rí pé kọjú kọ lọ ọlọ́run wà lókè o torí gbogbo nǹkan tá a bá ń ṣe náà máa ń fi ọlọ́run fún ṣùgbọ́n ọlọ́run náà tún ni eléyìí ní àyè ti àwa tá a jẹ́ ọmọ ẹ̀sìn ohun tọ́lọ́run tó ń fẹ́ yẹn ọlọ́run ṣe fún gbà tó máa dọdún kejì sẹ́ǹdì owó sí mi gbà tó sẹ́ǹdì owó sí mi ó wálé ó dúpẹ́ inú ìdó bọ̀ kò wá bí torí mi tí ì fi taratara ṣara síbí ó ṣe ń tìkọ̀ láti wá ṣe ẹ̀sìn ìbílẹ̀ ń gbà yẹn. ojú ń tì yín gbà yẹn láti wá ṣe. ojú ń tì mí mi láìkẹ́ rárá rárá rárá rárá ojú ń tì mí yẹn ní parọ́ tó bá máa ṣe fún mi mẹ́ta wàá máa jókòó sí ibí yìí. jẹ́ anọ́dá kan tí mo tún rí nígbà tí mo gbé yẹ̀ bóde bàbá yẹn bí ilé kẹta sí wa ní àgbàlagbà ni wọn èmi dẹ̀ láìkí máa tẹ̀lé àgbàlagbà wọn níyàwó méjì bàbá wa sì kì máa lọ kí wọn ló bá di àárọ̀ ìjọba bàbá ẹ káàárọ̀ ọmọ tó dé o bàbá ní à máa ṣe inú ẹ kí ni mo fẹ́ ṣe bàbá ó lóun lálàá onímọ̀ gbàdúrà fún un lóru mo ti mọ ohun tó ń ṣiṣẹ́ pé odùwà yìí náà ni mo bá gbé mo ní káwọn ìyàwó ẹ̀ lọ kó pure water fún mi wọ́n kó pure water wá mo gbàdúrà sí bí mo lè ṣètò gbogbo fún bàbá ṣe ni mo wá because mi tí ìjìnlẹ̀ báyìí ní wíwá síbi kálíbírù sìn tí mo dẹ̀ ti mọ̀ ní iṣẹ́ ni màá dúró tì wọ́n bẹ́ẹ̀ ṣe ni mo wá sáàmì lọ títí bàbá ẹ̀ lọ so nǹkan tó gbé wa débi kì í ṣe pé ohun àwa náà pé lẹ́yìn tá a lọ àjò àwa jókòó síbi rárá ṣùgbọ́n bí orí ibi tó rí dání sí mi gbogbo ohun tá à ń ṣe kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́nu pa sọ tí mo bá mọ̀ wípé kí n ní àṣeyọrí ní ilé ayé mi kí n wá máa jókòó síbi any business kí n má ṣe that was third of March twenty twenty two mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ náà pé látìgbà tí mo ti débí mi ò ṣiṣẹ́ kankan o tẹ̀tẹ̀ bí o pa mí ní ọlọ́run bá ṣe rí mi adẹ̀rẹ́ ṣe lọ́run bá ṣe kò ju pé kí n débí kí n gbàdúrà wájú ẹ̀ náà o kí n jókòó mi tílẹ̀ bá ṣubú àsìkò yìí báyìí mo ti pẹ́rù mi mo tún ti lọlé mo tún dọ̀là mo tún wá sòkò jù yẹn náà fi pé bóyá mo ní ọgbọ́n tàbí ìkọ̀kọ̀ tí mo ṣe òkú sí ẹ̀gbọ́n mọ̀ pé agbára wà ní ìwà yìí torí kò sẹ́ni tó débí gbàdúrà èmi náà máa tún rọ̀ yín pé ẹ fi kinní kan dánwò kẹ́ tó lọ bóyá nǹkan kan lẹ̀ ń wá o tẹ bá ti ṣe tán ìkúnlẹ̀ kẹ́ bá sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ kì í ṣe kákáwá gbọ́ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mò ń wá o tó bá ṣe fún mi màá tún padà wá kẹ́ wá wò bóyá ó máa ṣe àbí kò ní ṣe orí afẹ́fẹ́ la wà nǹkan tó ṣe fún mi ní tìmọ̀dé bí mi gbọ́dọ̀ gbé sórí afẹ́fẹ́ torí ayé ti yí padà tó bá jẹ́ ayé ìgbàgbọ́ ni èèyàn lè sọ bẹ̀tì nàìjíríà ti yí gbogbo wọn ti yí ṣùgbọ́n pé kò sí agbára bẹ́ẹ̀ <laughs> irọ́ ni o ó wà o ọlọ́run ṣe tiẹ̀ o òdùwà náà ṣe tiẹ̀. nígbà tí àwọn èèyàn ńlá láàárín yín wípé ń gbàdúrà fún wọn lójú oorun tí ẹ sì ń fún wọn ní ẹyẹlé funfun ta ló ń sọ fún yín báwo lẹ ṣe mọ̀ wípé iṣẹ́ ọwọ́ Odùduwà ni. ní ọdún kan igi pa mi kò sí anything lọ́wọ́ mi tí mo lè fi jẹun gbogbo àwọn ẹ̀bà obìnrin yẹn wà sáré bẹ́ẹ̀ jọ́kìnrin jọ́kejì jọ́kẹta so bí mo kàn ṣe ń lọ ní uh, àbúrò ọ̀rẹ́ àbúrò mi kan ó bá pè mí wá ní alájà wa gbà pọ̀ fún one thousand one thousand tó fún mi eré odilé àfà àfà kí ló ń ṣẹlẹ̀ láyé mi àfà balẹ̀ ọ̀rọ̀ òrìṣà aláṣọ funfun kan rè kí n lọ bọ́ kí n lọ jó kí n lọ máa sìn mí wà lẹ́kọ̀ọ́ ńgbà tí mo wà lẹ́kọ̀ọ́ torí ọ̀gá ọlọ́pàá lọ́kọ mi tó gbà tá a wà lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan náà lọ mo lọ sọ́dọ̀ wòlíì kan wòlíì yẹn wá sọ fún pé òrìṣà aláṣọ funfun kan wà lẹ́mìí so o ti máa ń jẹyọ jẹyọ jẹyọ jẹyọ jẹyọ ṣùgbọ́n mo ń tijú pẹ̀lú eyín láti wá jókòó mo ń tijú pẹ̀lú pé bí mo ṣe kàwé kí n wá máa jókòó nǹkan tó jẹ́ kí n mọ̀ pé òdùwà yìí nìyẹn ó ti ń jẹyọ ó ti ń jẹyọ ṣùgbọ́n mi ò fara sílẹ̀ ní èyí tó ṣẹlẹ̀ ó ń jẹyọ mi kò fara sílẹ̀ rárá mi. ṣùgbọ́n ṣé wàá lè sọ pé láti ìgbà tẹ́ ti fara yìí àyípadà tí ẹ rí ó kọjá èyí tí ẹ ti ń bá pàdé nínú gbogbo ìrìn àjò àfa wòlíì àti gbogbo ẹ̀tẹ̀ tí ń lọ. mo ti sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe kan sí mi ní last week wòlíì kan wò mí títí báyìí ó ní ṣé mo mọ̀ pé ọlọ́ṣun ni mí mo kàn rẹ́rìn ni ó ní tí mi ìbáṣọ ọlọ́ṣun ní kò lè sí ìlọsíwájú ní ayé mi tó bá yẹ pé ayé tó ti yàtọ̀ nǹkan tí mo rí ní tí mo débi yìí màá sọ ọbẹ̀ yẹn lè gbé sórí afẹ́fẹ́ I can tell you nǹkan bọ̀ lórí rẹ̀ ó ń dáhùn ó wà ń bẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ kò ṣe dà ó ṣe ó ṣe mo ráyè padà tó pọ̀ gan tó pọ̀ gan gidi ni mo rí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àdúrà mi mo rí mo rí mo rí. àlàyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí agbo oòdùà láwà ní ṣàpòdó. ìṣàpòdó. ní ìṣàpòdó tí wọ́n ń pè àpèjẹ́ ẹ̀ jẹ́ òrìṣàpòdó lára ibi tí Odùduwà tẹ̀dó sí la wà yìí ṣùgbọ́n wọ́n jẹ́ ó di mímọ̀ pé Odùduwà obìnrin lèyí tó tẹ̀dó síbi ẹ̀wọ̀n Odùduwà náà ló wà ń bẹ̀ wọ́n àti pé wọ́n jẹ́ ó di mímọ̀ pé ọkọ àtìyàwó ni Odùduwà méjèèjì èyí tí ń bẹ nífẹ̀ lọ́kọ èyí tí ń bẹ ní Ìjẹ̀bú Ifẹ̀ níyàwó Ìjẹ̀bú Ifẹ̀ mọ̀ bóyá ẹ mọ díẹ̀ lára àwọn ìtàn tó bí bílù ìṣe ń jẹ́ Ìjẹ̀bú Ifẹ̀ nígbà tá a sì nílùú kan tó ń jẹ́ Ilé Ifẹ̀ torí nígbà tá à ń bọ̀ tá à ń sọ pé Ìjẹ̀bú Ifẹ̀ tá à ń sọ pé ọ̀nà Ìjẹ̀bú Ifẹ̀ là àwọn èèyàn òbúlẹ̀ ní sọ pé ìjẹ̀fufẹ̀ wọn ni tẹ́ bá ti ya abẹ́ yẹn tẹ́ ya sọ́tún tẹ́ sọ́tún síwájú ẹ bèrè lọ́wọ́ anybody wípé ẹ̀ ń lọ sífẹ̀ bọ́n ṣe ń sọ nìyẹn wọn ti ẹ̀ fi jẹ búkún mọ́. wọn ò fi ṣe ìfẹ́ wá pé méjì ńlẹ̀ Yorùbá ni n ló jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yìí. Ìjẹ̀bú Ifẹ̀ ni Ifẹ̀ nìyẹn Ìjẹ̀bú Ifẹ̀ Ilé Ifẹ̀ ni ilé. tí Odùduwà ti wá. Hmm. so àsọdá tẹ̀dó síbí wọ́n fi sọ mí ní ìjẹ̀bú ìfẹ́ sí ilé ìfẹ́ sí ilé lọ́fẹ̀ẹ́. ìfẹ́ jẹ́ ilé. Hmm. ilé ìfẹ́ náà máa ń pè é lọ́hùn. Hmm. ìjẹ̀bú ìfẹ́ ní. ìjẹ̀bú ìfẹ́ ní bí ó ti yé wa bẹ́ẹ̀ yẹn torí pé Odùduwà náà ló wá tẹ̀dó síbí ẹ̀ ti yé wa dáadáa ẹ ṣe pọ̀ gan-an ni a lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa láti jíròrò pẹ̀lú yín lórí àwọn nǹkan àtijọ́ tọ́pọ̀lọpọ̀ ti gbàgbé ohun ìṣẹ̀ǹbáyé àti nípa àwọn àdáyébá nílẹ̀ bàbá wa ilé yìí ti ẹ̀wú yẹn lórí púpọ̀ gbẹ̀yìngbẹ̀yìn ni mo wá rí amọ̀ tí wọ́n fi ṣe. ṣe mọ̀ pé kì í ṣe àwọn kì í ṣe jẹ́ta àìmọye ọdún ọdún ọdún àìmọye ni. fẹ́ẹ̀ dàbí àmọ̀ náà ni wọ́n fi rẹ̀. símẹ́ǹtì làwa fi ṣe. Hmm. nígbà tí ọ̀làjú dé ẹ wá fi símẹ́ǹtì ṣùgbọ́n àmọ̀ tí wọ́n fi ṣe yìí náà ó ń dán ni. Hmm. èmi ju ẹlẹ́ni. ó sì rẹwà gan o. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára wọn want.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 kì í ṣe kèrèmí bẹ́ẹ̀ la dúpẹ́ fún ẹ̀yin tí ẹ̀ náwó sí wa láti fi ṣàgbátẹrù àwọn ètò wa a dúpẹ́ fẹ̀yìn tẹ̀ ń polongo ọjà lórí ètò wa a dúpẹ́ fẹ̀yìn tẹ̀ ń tara wá sí lọ́hùn nípa nínáwó sáwọn èèyàn tí Èdùmàrè fi sí àkàtà wa láti máa mójútó fún àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ kòtó lepers colony níbi tí àwọn tí wọ́n ti fìgbà kan rí ní ìṣòro àìsàn ẹ̀tẹ̀ táìsàn yẹn ti dá ọgbẹ́ àti ìjàmbá sí wọn lára ṣùgbọ́n tí àkùdé tó dá sí wọn lára ò lè dá padà àmọ́ táìsàn burúkú náà ti fi wọ́n sílẹ̀ tí ẹ̀ ń tara wa nawọ́ sí wọn tẹ́ ń fi nǹkan ṣọwọ́ lóòrèkóòrè mo túbọ̀ ń ròyìn ẹ̀yin lájọlájọ bẹ́ ẹ bá lè yọ̀ǹda ara yín láti wá ṣe ìtọrẹ àánú fún àwọn èèyàn wọ̀nyí inú mi máa dùn gan-an ni ẹ kò pọn dandan kẹ́ ẹ fowó ṣọwọ́ sí àkáǹtì ìtọ̀dọ̀ tiwa kò pọn dandan ẹ̀yin fúnra yín lè wá láti wá ràn wọ́n lọ́wọ́ bó sì máa ń sọ bá a bá rẹ́nikẹ́ni tó fẹ́ wá láti wá nawó àánú sí wọn mo ṣetán láti ṣe ìpolongo ọ̀fẹ́ fúnrú àjọ bẹ́ẹ̀ tàbí ilé iṣẹ́ bẹ́ẹ̀ nítorí pé ó wù mí púpọ̀ kẹ́ ẹ máa nawó oore sí wọn kò dìgbà tẹ́ ẹ bá tó sẹ̀ǹdì owó sàkáǹtì tọ̀dọ̀ tiwa ẹ lè wá fúnra yín ẹ̀yin lájọlájọ mò ń retí yín láti wá ran àwọn èèyàn wa lọ́wọ́ ní ìbẹ̀rẹ̀ kodo lepers colony bákan náà eh, arábìnrin torúkọ rẹ̀ jẹ́ Elizabeth Ugbọ tí ń bẹ nílùú Mọ̀wé adúpẹ́ púpọ̀ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ti ń náwó eh, láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú arábìnrin náà tó máa ń wà lórí ibùsùn lójoojúmọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó sì jẹ́ pé ojú kan yẹn náà ló ń ṣègbọ̀nsẹ̀ sí tó ń tọ̀ sí kó tó di pé Èdùmàrè fún wa láǹfààní tí Èdùmàrè sì fóun náà láǹfààní láti fojú ẹ̀ kan ìkànnì Yorùbá Gidi TV tó fi jẹ́ pé lónìí ó ti dẹni tó ń jókòó ó ti dẹni tí ń relé ìjọsìn a dúpẹ́ fún àtìlẹ́yìn gbogbo ẹ̀yin èèyàn wa ìtẹ̀síwájú ń lọ lórí ìtọ́jú ẹ̀ jíjẹ mímu ọlá Ọlọ́run ọ̀la ayé náà ni òfin nira fún un mọ́ títí dòní a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn tẹ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ Mr Victor tí ń bẹ nílùú Adó Èkìtì a tún ti kàn sí wọn fún ìgbà kẹta báyìí ọlá ọlọ́run ọlá yín ni ńlá fi ra ẹsẹ̀ tuntun tí wọ́n fi ń rìn léyìí tó jẹ́ pé láti Ìbàràdì ni wọ́n ti so ẹsẹ̀ náà mọ́ wọn ní ara tó sì jẹ́ pé pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ẹsẹ̀ náà lè rìn bí ìgbà tí ó jẹ́ pé ẹsẹ̀ gangan ni wọ́n ń lò èyí tá a rà lówó tí ń lọ bí mílíọ̀nù méjì náírà ṣe bẹ́yìn náà ni ẹ̀yin lolódùmarè fọwọ́tọ́ lọ́kàn àti owó tó fi ṣeṣẹ́ abẹ fún ọwọ́ wọn tó fi di pé ọwọ́ tó ti ń jẹrà ti bẹ̀rẹ̀ sí san tí gbogbo àpapọ̀ owó tá a ti fi ṣọwọ́ sí Mr Victor tó ti ń lọ bí mílíọ̀nù mẹ́rin náírà àti igba ẹgbẹ̀rún owó náírà ṣe bẹ́yìn náà lẹ́jọ́ ṣeéṣe torí pọ́lọ́run ló fọwọ́ tó yín lọ́kàn agbègbèsẹ̀ bíi pé kí a lè yọ ọta ìbọn méjì tó kù sínú egungun Mr Victor níbi tó ti ń jẹ ìrora lójoojúmọ́ tó sì jẹ́ pé abẹ́rẹ́ ní ń gbà àlàyé ibẹ̀ ni pé abẹ́rẹ́ tí Mr Victor ń gbà yìí ó léwu fún àgọ́ ara ẹ̀ òun náà sì mọ̀ a sì ti jọ sọ̀rọ̀ lórí ẹ̀ pé kí ni ká ṣe mílíọ̀nù méjìlá náírà tí àwọn dókítà tí wọ́n ń béèrè fún nílẹ̀ India ìyẹn ò dá mi lójú wípé a lè rí i àfi bíṣẹ́ ìyanu bá fẹ́ ṣẹlẹ̀ lókù ìwọ̀nba tá a lè ṣe láti ṣe èyí ṣùgbọ́n àyíbá a mọ̀ bá a bá rẹni tó fẹ́ ràn án lọ́wọ́ ẹ láǹfààní àti kàn sí mi kí n fún yín ní nọ́mbà rẹ̀ o kẹ́ ẹ lè pè láti náwó ìrànlọ́wọ́ yín sí i nínú ètò wa kan tá a ṣe lẹ́nu àìpẹ́ yìí tá a ti kọjá lọ sọ́dọ̀ Mr Victor nílùú Adó Èkìtì ẹ láǹfààní àti rí àkáǹtì nọ́mbà Mr Victor fúnra ẹ̀ níbẹ̀ ẹ lè fowó ṣọwọ́ sí i tààràtà látọ̀dọ̀ yín kówó náà lè kàn lára fúnra ẹ̀ nítorí pé hmm, níbi ìkóríta tí ọ̀rọ̀ dé yìí Elédùmarè ló kù tá à ń ké sí láti bá dá sí ọ̀rọ̀ náà ìnira ojoojúmọ́ tó mú wa fi owó ṣọwọ́ sí i lọ́jọ́ mẹ́ta mẹ́ta láti fi ra abẹ́rẹ́ tó ń gbà bá a bá rẹni tó lè má dá sí i tí ìnira náà fi kúrò kì í ṣe pé wọn ò lè yọ ọta ìbọn méjèèjì tó wà nínú ọpá ẹ̀ tó ṣàlàyé pé ọta ìbọn mẹ́rìnlá ni wọ́n ti yọ lára òun méjì tó wà nínú egungun ọwọ́ àlàáfíà rẹ̀ yìí nínú èyí tí ẹ̀bù rẹ̀ ti fọ́ ó ṣe é yọ lóòótọ́ ṣùgbọ́n àwọn dókítà ní afẹ́ babalọ́lá university teaching hospital ohun tí wọ́n sọ ni wípé báwọn bá yí yọ ọwọ́ náà ò ní wúlò mọ́ torí wọn ò gé ṣùgbọ́n bó bá rẹ̀ India wọ́n ní wọ́n mọ bí wọ́n ó ti ṣe tí wọ́n wọ́ọ̀kì joint míì fún tí yóò fi lè mọ rí ọwọ́ náà lò ṣe ló yẹ ká fún yín ní àbọ̀ ṣùgbọ́n nítorí pé àbọ̀ náà ò tètè dé sétí gbọ́ yín kíákíá ló jẹ́ ìyàn fẹ́rẹ́ fún yín níbí bẹ́ẹ̀ bá láǹfààní àti wo fídíò náà níbi tá a ti kàn sí wọn nílùú Adó ẹ láǹfààní àti rí dáadáa ẹ jẹ́ kí n fún yín ní àbọ̀ nípa ti Tọ́lání Danger tí wọ́n ń pè ní Ayọ̀mídé tó ṣe iná iná ẹ̀lẹ́tíríkì ó fàyọ látara òkúta nílùú Èkìtì náà ni nílùú tí wọ́n ń pè ní Ẹ̀rìnjiyàn Èkìtì a tún ti padà lọ sọ́dọ̀ Tọ́lání Dénjà Ayọ̀mídé tó ń gbìyànjú láti ṣe rédíò o transmitter ni wọ́n ń pè é a ní transmitter ó ní a ní masdi ó ní rárá torí kò yé ṣùgbọ́n mọ tó fẹ́ ṣe ẹnìkan bá mi ń sọ̀rọ̀ ṣùgbọ́n òun fúnra ẹ̀ ò bá mi sọ̀rọ̀ tààrà ó ń ròyàn sí mi ni mi ò bá ní kí n nígbàgbọ́ nínú onítọ̀hún ó tiẹ̀ tún sẹ́ǹdì owó twenty thousand naira tí yóò gbé Tọ́lání Dénjà àti pásítọ̀ wá sílùú Ìbàdàn láti Ẹ̀rìndínyìn Èkìtì ṣùgbọ́n ohun tí ò fún mi ní ìgbàgbọ́ tó kún rẹ́rẹ́ nípa onítàn ni pé onítàn ń kùnà láti bá mi sọ̀rọ̀ mo bá yàn pàdé lórí ìkànnì mi kò yẹ kó o lè bẹ̀rù láti bá mi sọ̀rọ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé oore ló fẹ́ ṣe ìbẹ̀rù tó ń wà fún onítàn láti bá mi sọ̀rọ̀ ń jẹ́ kẹ́rù ó máa bèmí náà pé kí ni ká ṣe lórí ọ̀rọ̀ ọ̀hún bónítọ̀ ń bá láǹfààní àti máa wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ àmọ́ àdúpẹ́ fáwọn ẹlẹ́yinjú àánú kan tó tó dìde wọ́n padà lọ lẹ́yìn ìgbà tèmi kúrò lẹ́kìtì ni pásítọ̀ bá ní rárá o àwọn kan ti ń fẹ́ káwọn máa bọ̀ nílùú Ìbàdàn kódà wọ́n ti fowó ọkọ̀ ránṣẹ́ nígbà tí wọ́n pè mí tí mo wá pe àwọn tọ̀hún láti bá wọn sọ̀rọ̀ mo gbà pé ó sàn kí àwọn tọ̀hún náà dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n làwọn nílé ẹ̀kọ́ àwọn sì ní káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ní peace house ló ń jẹ́ mo ní bó bá rí bẹ́ẹ̀ èmi gan kàn yín lára níbi tílé ẹ̀kọ́ yín wà láìpẹ́ àwọn ń tá a ṣe nínú àwọn ìrànlọ́wọ́ yín òun náà ni pé ara fóònù tuntun fún Tọ́lání Danger a sì yí aṣọ ẹ̀ padà ara bàtà tó dáa fún un torí mo bá jáde kínú àwọn èèyàn lè dùn pé wọ́n rí èèyàn ní tòótọ́ ṣùgbọ́n kinní kan ni mo ṣàkíyèsí àwa ti ra fóònù tán a ò tètè mọ̀ nígbà tá a débẹ̀ ó yà wá lẹ́nu pé tọ́lá ní dènjà ọmọ ọdún mọ́kànlélógún yìí kò lè ka abc kò sì mọ one two three kí wàá ní ká ṣe kò lè kọ́ kò lè kà ni mo ṣe gbà pé kó lọ sílé ẹ̀kọ́ ló tọ̀nà bó bá tiẹ̀ lẹ́bùn lẹ́yìn ẹ̀kọ́ ìràwọ̀ àtàn lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀bùn tó ní afarahàn dáadáa nítorí kó lè bá yá ni mo ṣe yá agé pépèpé fún yín ìwọ̀nba díẹ̀ tá a sì lè ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ nínú àwọn ire tí Èdùmàrè ń gbọ́wọ́ wá ṣe láti pàṣẹ yín ẹ ṣé o mo mọrírì ìfẹ́ tẹ́ ní sí wa níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi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 tí mo jẹ́ adarí iléeṣẹ́ Aleri Global Concept Limited níbi tí a ti ń báyàn ralé tá a báyàn kọ́lé tó jẹ́ pé a ní block industry on our own tá fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks tá fi ń deliver sand on our own tá fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adeola Junction besides Adaba dumping yard ní Apẹtẹ Ìbàdàn AGC Plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talé